والسلام على رسول الله اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير adọ́pẹ́ fún ọlọ́run ọba tí ó tún fi ìṣọ́ rẹ̀ sọ wa láti ìjẹjọ tó fi di ìrọ̀lẹ́ ìtòní ọ̀rọ̀ tí à ń bá bọ̀ níjẹjọ nípa zakani àtúntò nípa zakatu bahimatu al-an'am àwọn zaka ẹran ọ̀sìn màálù ràkúnmí àtàwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ òdiwọ̀n téèyàn ó ní kó tó yọ zaka rẹ̀ àti téèyàn ó yọ ní zaka abala kan abala lẹ́ẹ̀kejì zakatul asman zaka owó tí a ń ná níjọ́ ìyẹn góòlù àti fàdákà èlò lẹ́yìn ó ní lówó díríàmù lówó fídọ̀ èlò lẹ́yìn òní ní owó gold kótó ti kéyìn ọyọ zaka afáwa sọ pé wàá na sọdọkọsọ asnan ẹ nípa zaka góòlù àti fàdákà fọkọtàkọdàm anáwó lẹ́yìn sàfihàn ṣẹ́yìn hàtà. تبلغ مئتي درهم وفيها ربع العشر àlàyé ti lọ lálàfo gbàtà ń sọ̀rọ̀ nípa zaka ẹran ọ̀sìn pé béèyàn ọba tí ì ní tó tó igba adéré àmì téèyàn ọba tí ì ní lọ́wọ́ lówó fàdákà zaka ò ti wọ̀ ọ́ tọ́ba tí a tó igba adéré àmì àjẹpé fíhà rúbọ̀n lè hàn ṣeré ìdárin ìdáwàá ilẹ̀ yẹn ọ̀yọ́ ní zaka ẹni pé gbogbo tíyàn bá ní lọ́wọ́ lẹ́yìn ìgbà tí ọdún kan tó bá ti yípo lé lórí tówó ń lékún àbọ̀ wà bí ó ṣe wà àdẹ́pẹ̀ tíyàn ọ̀yọ́ ní zaka nígbà náà gbogbo tíyàn bá ní lọ́wọ́ pátá èèyàn dá sọ́nà ogójì ìdá ẹ̀yọ́ ní zaka mọ́kànlélógójì tẹ́ńtọ́yọ̀ zaka tiẹ̀ ní ṣe èyí tí bàbá tó wá fi tẹ̀lé ni pé àmì àtọ́dàkọ̀tàlà kọ́ọ̀dì jìnnà lè àrùn ẹ̀ẹ́dì zaka nǹkan ọ̀gbìn èyí tá à ń mú jáde láti náà lẹ̀ zaka wọ̀ ọ́ pẹ̀lú májẹ̀mú ìdàkánà mùdáhárán tó pé ń lè tọ́jú pamọ́ bí ìrẹsì ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú hadith laysa fima duna khamsati awsukin mina tamri sadaqa ànábìlẹ̀ ńsọ́ba ní tí ò tó wísíkù márùn ní dàbí dùn téèyàn bá ti ní òsàn zaka ò tí ì wọnú ńsọ́ba mú jáde láti nulẹ̀ kí wàá níjẹ́ wísíkù òsàn kan níjẹ́ bẹ́ẹ̀ òsàn yìí wísíkù ẹ̀yọ kan ó ṣe déédéé ọgọ́ta sọ́ọ́yìn. èwo ni sọ́rin èwo ni wiscon kíni múdù tàbí máa ń yọ jáka wọn mẹ́rin rẹ̀ oníbẹ̀ nínú sọ́rin ẹ̀yọ kan ajẹ́ wípé tíyẹn bá ní sọ́rin òṣùwọ̀n kan ní jẹ́bẹ̀ fẹ́ pé múdù mẹ́rin oníbẹ̀ ní òṣùwọ̀n tíyẹn bá ní ọgọ́rùn-ún mẹ́ta rẹ̀ èyí ò fi múdù mẹ́rin èyí ò fi táǹtì ẹ̀ mú jáde tíyẹn bá ti rí ntọ́ tó bá mú jáde ajẹ́ pé èèyàn yọ zaka bó tilẹ̀ pé bá a ti ń yọ zaka rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni látàrí pé nta mú jáde nínú ọlẹ̀ ìmọ̀ kéèyàn ṣe wàhálà omi tàbí kọ́ máa ṣe omi wàhálà omi ni pé ọ̀sẹ̀ ẹ̀gbẹ́ kànga ni ọ̀sẹ̀ ń omi ni ọ̀sẹ̀ ń omi ló fi ń wẹ̀ ẹ̀sẹ̀ tàbí kó ṣe pé bó ṣe gbin nǹkan tí ó gbìn báyìí ọlọ́run ń jẹ́ kójú ọ̀rọ̀ látìgbàdégbà kò sí wàhálà kankan ju pé tọ́ba ti wá sínú oko àwọn àwọn akóko èyí tó lè ṣe àkóbá rẹ̀ yọkàrà fọ́ọ̀tù ọwọ́ tó ṣe ń wà lánàá kò rọ́mí kò sí nǹkan kan nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé fíìmà sákọ̀tì sàmáwò wà lẹ́hìn yóò nà gbogbo ń tá a bá gbìn tó ṣe wípé òjò nìkan lọ́rọ̀ sí ọlọ́nfin ní kọ́ yọ jáde dáadáa wàlẹ̀ ọ̀yọ́n àbísẹ́lẹ̀ ru omi kan ní ti ń bẹ nítòsí rẹ̀ tó fi jẹ́ pé nǹkan wò àwòkáàní àtàríyàn àbí ń tá a gbin fúnra rẹ̀ ní fi gbòǹgbò rẹ̀ ní fi ń fa omi mu tá a ṣe wàhálà omi gbogbo ń tábà mú jáde pátá ń ṣírò ìdá mẹ́wàá ìdá mẹ́wàá ń mú jáde. òun láyọ̀ ní zaka wàfíì máa sókè àbí nàdìhì ṣùgbọ́n èyí tó ṣe pé aṣẹ̀sí wàhálà ni aṣẹ̀gbẹ́kànga ni atẹ̀lọ́rùn omi ni wọ́n sì máa ní fi wẹ́ẹ̀tì ẹ̀ ni àjẹpẹ́ nísò lẹ́rán ṣe rí dípò káyọ tẹ́ẹ̀nì jáde fáìfù ńlá yọ jáde ní zaka Imam Bukhari àwọn ni wọ́n gba hadithi yìí àwọn ni wọ́n gbà wá ẹjá lọ wọnú sẹ́ríhùn ká gbọ́ àwọn àlàyé ètí àfàwà tí wọ́n fẹ́ bá ní ṣe níbẹ̀. àfà sọ pé kọ́ọ́lówó ọ̀rọ̀ tá àfà wa sọ lókè ohun tí wọ́n sọ pé wàá mìíràn sọ́dọ̀ kọ́tà àsùnmáàn nínú ẹ̀kọ́ tó ti rí kọjá ìyẹn lọ́sẹ̀ tó lọ àrọ́fìnà gbogbo wa láti jọ gbọ́ sétí àti mọ̀ pé ntí ń jẹ́ àsùnmáàn dáàbí. fàdákà àti góòlù ni. àfàwọn afẹ́ kọ́kọ́ sọ nípa òdiwọ̀n téèyàn ó ní fàdákà àti téèyàn ó jáde gẹ́gẹ́ bí owó. onífà ìdàbẹ́lẹ́gà tẹlifí dọ̀tí ní àti ìdílé àwọn. kẹ́kẹ́ fàdákà téèyàn ní lọ́wọ́ ó tó igba díríà ní ọdún kan yóò yípo lórí rẹ̀ tóun bá ń bẹ bó ṣe wà fàfíà rúbùn lè ń ṣeré ajẹ́pẹ́ ìdárin ìdáwà ènìyàn yọ ní zaka. wàdálì kanil afla anahu yomkinu antunama bẹ́ẹ̀ bá ní owó tó tó bá ń lọ́wọ́ irú owó bá ń ó ti rọrùn kọ́ máa gbèrú sí i ajẹ́pẹ́ ẹni tó ní nígbà náà yóò máa fi ṣòwò owó ni yóò tún máa pọ̀ sí máa wá yọ afọwọ́ amúwá níbèrè pé èèyàn lè béèrè pé kẹ́yìfà advan zakata ó sì jẹ́ tá ẹ sọ pé màá yọ zaka torí pé mo ní igba dírí àná ní màá yọ zaka rẹ̀ lójoojúmọ́ èrè ọmọ wa jẹ́ ń ìdáhùn ni wípé kílítọ̀ ládùúgbò owó tó tó bá ń lọ́wọ́ tó o máa fi ṣòwò fọba tí ń fi ń ṣòwò yóò máa gbèrú sí mi yẹnni pé tí tábà ń sọ nípa zakatul fidda owó tí wọ́n bá mú jáde láti bíi fàdákà ìyẹn máa ń pè ní dírí àmì èyí tí wọ́n bá mú jáde látara góòlù ìyẹn máa ń pè ní dínárì tí wọ́n bá ní tó igba dírí àmì lọ́wọ́ ìyẹn owó tí wọ́n fẹ́ tí wọ́n mú jáde láti bíi fàdákà tó bá pé igba two hundred lọ́wọ́ èèyàn tọ́dún kan bá yípo tówó ń bẹ bó ṣe wà bó ti lékún tó nígbà yẹn èèyàn ọ̀dà tọ́nà ogójì ìdá mọ́kàndínlógójì ẹni tẹ́ ń tọ́ fẹ́ yọ zaka ìdá ẹ̀yọ gbéró kan one over fourteen ẹni tí àwọn aláìní. zakatu zaka zakati gold afa sọ pé ama zakatu dahabi fàyínàwó yìí zaka wàlẹ̀ òkànnì màsúdà. ẹni pé tamantó nípa zaka gold èyàn yọ èyàn yọ nígbà tí yàn bá ní ìṣirúnà mìkọ́là tàbí ìṣirúnà dínárì tí a bá ní lọ́wọ́ ìṣirúnà dínárì yìí ó ṣe dédé eighty five grams tí a bá ní góòlù tó tó eighty five grams tí a bá ní lọ́wọ́ èèyàn ó béèrè èèyàn ó èló ní eighty five grams èló ló tó lówó dollars ntọ́ba jẹ́ ní dollars èèyàn ó gbé wá sí náírà tó yẹn bá ti tó àjẹpẹ́ yẹn ọyọ zaka kì í wá ṣe lójú ẹsẹ̀ lèyìn ọyọ ọdún kan yẹ ọkọ yípo lè lórí tóun bá wà bó ṣe wà àbútí lékún èyí ọyọ zaka rẹ̀ gbogbo ìran góòlì pátá gbogbo ìran fàdákà pátá ilẹ̀ yẹn ọyọ zaka rẹ̀ ẹnu àwọn àfa kò lè ọwọ́ èsì àfẹnu ti ń bẹ lórí ẹ̀ ó ní zakatul hulliyi hulliyi ni àwọn tóbi máa ń fi ń ṣọ̀tọ̀ yẹrí etí ni fọ́ọ̀rùn ni ẹ̀gbà ọwọ́ ni ẹ̀gbà ẹsẹ̀ ni tẹ́dórí ẹ̀sẹ̀ máa ń fi sí bí ẹ̀sẹ̀ máa ń ṣe bí bẹ́ẹ̀lì táwọn obìnrin tó máa ń lò so gbogbo ẹ̀ pátápátá ìjà yọ zaka bí àbá ni yọ zaka afa sọ pé lámìyẹsà ń rọdùn mọ́àlè afa wa ni bàbá wa ẹ bàbá wa sáádé àwọn ọ̀sọ́ nípa zakatul huliyyi yẹn nípa pé ntòmíín rà ti fi ń ṣe ọ̀sọ́ fọ́kọ́ rẹ̀ ṣé yọ yọ zakari àbí ò ní yọ àáfàá ní àáfàá wo ti ẹ̀ mẹ́nuba ó bẹ́ẹ̀ tí òjì kan mẹ́nuba ni pé ìṣẹ́bà àlẹ́ ìlà amòròfìyà látàrí pé bóyá ọ̀rọ̀ ń dàrú máa fa lójú torí pé àwọn àfa àgbààgbà nípìnlẹ̀ ẹnu wọn ò kò lórí pé ǹjọ́bìnrin ó yọ zaka ntí fi ń ṣọ̀tọ̀ sí àbí ò ní yọ zaka rẹ̀ kódà àìgbọ́ra ẹni yóò ṣẹlẹ̀ láàrin wọn ikhtilafan kathiran qawiyyan ọlágbára pọ̀ afáwọn afẹ́mẹ́nuba wọ́n ní sábà ń sọ nípa zakatul huliyyi yuradu biha ma yulbasu min huliyyi dhahabi ntòbí máa ń fi sára yálà láwọn nǹkan ọ̀ṣọ́ ètí á mú láti bí bọ́ọ̀lù yìí àbí ètí á mú láti bí fàdákà tàtàhálà bí àmìta àwọn obìnrin máa ń fi ń ṣe ọ̀ṣọ́ sára kí ni tó fà á lẹ́yìn tàhálìyà hosùn bí nìsa àwọn obìnrin nìkan nígbàláàyè ń bẹ fún un ṣẹ̀ríà kí wọ́n lè lo góòlì tàbí fàdákà láti fi ṣọ̀tọ̀ ṣùgbọ́n wàá tá a jẹ́ ọkùnrin fàyà àrùmọ̀ àlẹ́yìn lóbùsùn èèwọ̀ ni àwọn ọ̀gbọ́dọ̀ wọ̀ ṣùgbọ́n àwọn àyíká náà ń bẹ́ o fọkùnrin ti lè lo bóyá bíi fàdákà àbí gọ́ọ̀lì tọ́bajẹ́ pé ọkùnrin bá fẹ́ lò ó láti fi mú èkú ìdá rẹ̀ ó lè lo fàdákà kó fi kún un àbí abọ́ rẹ̀ kan ó fẹ́ bàjẹ́ níbi etí ó lè lo gọ́ọ̀lì kéémù so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn afáàbí wọn ṣe kà á amẹ́lìmẹ́rì àtún ṣùgbọ́n àwọn obìnrin àwọn bùkátà sí kí wọ́n lo àwọn nǹkan ọ̀ṣọ́ yìí ìkíní lítàtàjà màlàbí ẹ̀ńdàzọ̀jìyà kó lè bá àfitún ara rẹ̀ ṣe lọ́sọ̀ọ́ níwájú ọkọ rẹ̀ bákan náà ẹ̀ńdàlọ́kìtìbá ọkùnrin fẹ́ bá sọ̀rọ̀ wọ́n fẹ́ wá sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ nírú ìṣesí náà kẹwàá ó lè bá fún ẹwà omi tí ọba fi nǹkan etí tí ò fi ọrùn tí ò fi sí àwọn àyè tí máa ń fi sí kìí rẹwà bí obìnrin tó bá lo àwọn nǹkan wọ̀nyí tó wà fáà sọ pé yálà ọfẹ́ lò ó ti wà nílé ọkọ àbọ̀pìn tí ẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ wọ́n fẹ́ wá sọ̀rọ̀ rẹ̀ nírú àwọn àṣìṣe tàtàjà màlúbẹ̀ dáàbì obìnrin lè lo gold fa òbí àláha máa jára tẹ̀lé àádọ́tò bìlọ̀ sí àwọn tó bá ti pé nínú àṣà kọ̀tà tí ọ̀tà kò ṣẹ̀ríà tí èsì pé bọ́yá iná àpáwà ń bi ń tọ́ra wọn ní kò sí tó burú fọ́bẹ̀nì láti rà afáwa mú àwọn àpèjúwe wa òun lápèjúwe máa yóò lọ síbi rọ́kọ̀ba èyí tóbi máa ń fi sọ́rùn wọn a máa pè ní kọ̀lá idù àwọn míì àti máa pè ní àròṣáríṣù nítorí máa ń fi sí ọrùn òní a máa ń lo eléyìí fún bákan náà al-aqrad jamu kúrúsù yẹrí etí ètòbí máa ń fi tẹ́tí ṣùgbọ́n àwọn nǹkan tóbi sá máa lò khalkhal ètè máa ń dà tẹ́tẹ̀ àbẹ́ ètè máa ń dà sọ́wọ́ ẹ̀gbà ọwọ́ ǹjẹ́ zàká wọnú rẹ̀ bí àbí ọ̀wọ́ àbí zàká ọ̀wọ́ inú rẹ̀ yẹn ni nta afa afẹ ti fún wa lálàyé afa wa sọ pé fàál hàdàlẹ́ xọ́lìyó aliyuzaka amla sóbìn tó bá jẹ́ pé ó ní àwọn nǹkan sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí àwọn nǹkan sára lóge tó bá ní nlé ṣé yóò yọ zaka rẹ̀ bí àbí òní yọ ó ní yẹrí etí ó ní tọrùn ọlẹ́gbà ọwọ́ ọlẹ́gbà ẹsẹ̀ tó lóríṣiríṣi bó ṣe nù ǹjọ́bì ni ó yọ zaka rẹ̀ bí àbí òní yọ ìdáhùn rẹ̀ o ìyapa ẹnu ọ̀nbẹ́ńbẹ́ lọ́dọ̀ àwọn afa kẹfìrì mi lè fọkọ̀ á àwọn tí wọ́n pọ̀ jù náà àwọn àbá ntí wọ́n sọ ni pé láàyè zaka tí obìnrin ò ní yọ zaka rẹ̀ nínú àwọn àfa àgbààgbà tí wọ́n lọ síbi eléyìí ńlátìrí imam malik imam shafi'i àti imam ahmed ọmọ hanbali wọ́n lóbìnrin ò ní yọ zaka torí wípé ntójó rí bẹ́ẹ̀ ni wípé gbogbo ntíyàn bá fi ń ṣọ̀ṣọ́ àbí nǹkan tó bá jẹ́ nǹkan èlò èèyàn àdéhùn ti wípé èèyàn ò ní yọ zaka rẹ̀ tó bẹ́ẹ̀ náà ní nǹkan tóbi ti fi ń ṣe ọ̀ṣọ́ fọkọ rẹ̀ sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù wọ́n ní ìnáwó láàyè zaka omi ò ní yọ zaka àwọn tí fi ń ṣe ọ̀ṣọ́ fọkọ rẹ̀ kí ló fà á wọ́n máa dá àkàyè lálẹ́ àdáhùn mu'adnan lil istimali tó láwọn tí fi ń ṣọ̀ṣọ́ nǹkan èlò lásán ni kì í ṣe pé fi ń ṣòwò kì í ṣe pé fi ń ṣe rẹ́ńtéèjì tí mowó wá wọ̀lẹ́ ànáwó láàyè àtànáàmà àti gbẹrù nǹkan báwọn ntí àfi ń sọ̀tọ̀ kèé lékún yọkọ̀ wà gbóńdókò ni àti pé obìnrin ìnàmà tẹ̀tẹ̀lé yìí lè tajà mọ̀lẹ́bí yìí láti fi sọ̀tọ̀ lásán ìdí ntí ẹ̀rọ tí ìrà nù. ajẹ́pẹ́tì gbogbo atába ti a gbà wípé kò pọn dandan fóbìnrin láti yọ zàká aṣọ láti yọ zàká bàtà bẹ́ẹ̀ náà ni góòlù àti fàdákà náà àtàwọn nǹkan tí ń lò níbi títí ń gbọ́ oúnjẹ àwọn abọ́ ọ̀gbọ́njẹ lóríṣiríṣi ẹnu wá jókòó obìnrin ò ní yọ zaka rẹ̀ tó bẹ́ẹ̀ náà níbi kò ní yọ zaka nǹkan rẹ̀. àwọn ẹ̀rí tí wọ́n wá o wọ̀sàdẹ́lò àìdán nínú àwọn ẹ̀rí tí wọ́n lò ní pé àríyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn sàábé ọ̀rọ̀ tí wọ́n gbà wá lẹ́nu wọn ni pé láyùzà gbogbo àwọn sàábé márùn-ún kò kaka kankan tí màá ń yọ zaka nǹkan fómi fi ń ṣọ̀ṣọ́ kò sẹ́ni tó fara mọ́ tí wọ́n yọ zaka rẹ̀ lára wọn láti rí màmá wa Aisha radiyallahu anha bó tilẹ̀ jẹ́ pé àwọn náà tún gba àdéhìsì wá léè tí ń pa ń dandan fóbìnrin pé kò gbọ́dọ̀ má yọ zaka àwọn tí fi ń ṣọ̀ṣọ́ ìkíní àwọn sàbí márùn-ún yàtọ̀ pé wọ́n gbọ́ ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wọn pé obìnrin ò ní yọ zakanti fi ń ṣọ̀ṣọ́ ìkíní ọmọ Aisha radiyallahu anha báwo ló ṣe jẹ́ kánà ìndà xoliyu banati akhiha Muhammad ibn Abubakar Muhammad ọmọ Abubakar tí í ṣe ọmọ ìyá fún màmá wa Aisha ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ lóbìnrin ọmọ Aisha ni wọ́n gbé wọ́n ti láwọn tí wọ́n fi ń ṣọ̀ṣọ́ tó bẹ́ẹ̀ náà màmá èyọ zakari ẹnìkejì nù ẹnìkejì asinaw bintu abibakari asinaw tó ní àtúnjẹ ọmọ fún abubakari kánà ìdá xoliyun láha wàlìbánà tìyà wọlé àtàzàkè òun náà láwọn nǹkan tí fi ń ṣọ̀tọ̀ ó nínú ilé táwọn ọmọ rẹ̀ náà tún bẹ tó ń ti bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ jẹ́ àmọ̀ pé kì í yọ zakari lọ́wọ́n jáde rẹ̀ mọ́nà abdullahi. àti àwọn márààrún yòókù tí wọ́n sábẹ́ pé márùn ntí wọ́n gbà látọ̀dọ̀ wọn ni wípé wọn kì í yọ zaka ntòmìn kì í ṣọ̀tọ̀ àwọn ṣàǹkóṣàǹkó tí wọ́n dákọ́ náà àwọn sàbẹ́ yìí àwọn tí wọ́n gbajúmọ̀ ní tí máa ń pa píkìù nínú àwọn sọdún wọn bá ti wá yọ zaka ntòmìn kì í ṣọ̀tọ̀ adẹ́pẹ́ kì í fún àwọn àwọn náà àwọn ويختار شيخنا الشيخ ابن باز والشيخ عثيمين أنه يزكي iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì náà máa fa bàbá wa Abu Hanifa àwọn ní aléwájú wọn wọn lóbìnrin ọyọ zaka àwọn tí fi ń ṣe ọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ ọ̀rọ̀ yìí náà ni bàbá wa Ibn Baz kọ́lọ̀mbà nìkẹ́ àti bàbá Uthaymin ọ̀rọ̀ yìí ni a gbé ọlá fún ọ̀rọ̀ yìí làwọn náà fi ṣe fatuwa wọ́n wá lo àwọn ẹ̀rí lóríṣiríṣi nínú àwọn ẹ̀rí tí wọ́n lò hadith Abdullah ibn Amr anna imra'atan dakhalat ala nabiyyi sallallahu alayhi wa sallam wa fi yadi ibnatiha miskatani min dhahab wọ́n lọ́la bẹ̀rẹ̀ kan ọwọ́ sọ́dọ̀ òjijì náà ọba sallallahu alayhi wa sallam ìgbà tí ń bọ̀ ọwọ́ sọ́dọ̀ ànábì tó ń tọ́ máa rẹ̀ níbi ọrùn ọwọ́ ọmọ rẹ̀ ìtì fi ń ṣọ̀ṣọ́ ọ̀nbẹ̀ńbẹ̀ ṣùgbọ́n wọlé sànẹ́bì ànẹ́bì wa sọ pé àtò àdínà zakata hada ọ̀sọ́ tó o fi sọ́mọ rẹ lọ́wọ́ yìí sọ́ọ̀yọ̀ zaka rẹ̀ bí àbó òní yọ wàkọ́ọ́lá hùmà lìláyì wà rọ̀sùlẹ̀yìn ntàlábìnrin sọ ní pípọ̀ à ẹ má wulẹ̀ jẹ́ wọn yọ zaka méjèèjì òun ti fi ilẹ̀ fọlọ́n àti fojìṣẹ́ ọlọ́n àdìsí yìí ojúpẹ̀nà oríṣiríṣi ní agbàgbà wa wọ́n gbà látọ̀dọ̀ amro ibn shuaib oní àgbà látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ àgbà ìyẹn jáde rẹ̀ ṣùgbọ́n àdéhìsìn mùtàkàlàmù fi ẹnu kun àdéhìsìn wọn ní òfẹsẹ̀ múlẹ̀ kọ́ọ́lù láwọn dọ̀là dáná sí tẹ́rẹ̀kẹ̀lẹ̀ àmàlì bíi lè ṣe hàtì wọ́sọ̀rọ̀ hàtì ṣùgbọ́n àwọn tí wọ́n lò ó wọn láti sọ fẹsẹ̀ múlẹ̀ ni. àwọn akọ̀tí sọ pé alóbìnrin ò ní yọ zaka ni ní táwọn sọ ni pé láàyò zaka lára àwọn tí a sọ nínú àwọn àfáà tí a ń tí a ń bẹ níta ní ìsìn láti rí asheik Abdullah ibn kọlọmba nìkẹwọn. ìgbà táwọn tí ní yọ zaka tí fi arábìnrin yẹn tí fi ṣẹ̀rí àwọn wa ń fún wa nídàn lórí àdìsí tẹ́lù tẹ́fẹ́ fi tẹ̀lé lórí kóbìnrin yóò yọ sàká góòlù ètò fi sọ̀sọ̀ sọ́rùn ètò fi sétí ètò fi sẹ̀gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní àdìsí ń fi mọ̀kọ́t ẹnu kùn lábala amúrò mọ̀ṣáì wọ́n ní kìí ṣe àdìsí tá a lè fi ṣẹ̀lé. àwọn tí wọ́n sọ pé àní yóò yọ sàká ní sẹ́ẹ̀ àwọn náà dá wọn kọlu bí ẹni ha bí zaka wàjẹ́ bàbá àdóhùn apá kan náà àwọn tí wọ́n sọ pé àdìsí wò ṣe é fẹ̀rẹ̀ tí ni pé zakati dákọ nù bẹ̀rù pé àtò zakata mújímọ́là ni kò ní àlàyé ná fàlàyé dọ̀rọ̀ máa yíya ìkíní ma ntọ́bìnrin fi sọ́wọ́ rẹ̀ tó fi sọwọ ọmọ rẹ ǹjẹ́ ntọ́tò nta téèyàn ó ní kéèyàn tó yọ níbí àbí òtí tó bá ti kò ní yọ zaka rẹ̀ ọjọ́rì alákọ̀ọ́kọ́ táwọn tí wọ́n ní yọ yọ zaka tí wọ́n lò ẹ̀rí mi tí wọ́n tún lò àdìsí màmá Aisha radiyallahu anha àdìsí òun bẹ nínú àwọn tíra súnà wọ́n bẹ̀ ń bẹ̀ pé dákọ̀dá aláyà nàbí yìí sallallahu alayhi wa sallam wọn là nàbí wọlé táwọn níjọ kan àsìkò táwọn nàbí wọlé wọ́n fi yàdá ya fàfáàtún ní kíndọ̀ àwọn òǹkà kan ń bẹ lọ́wọ́ àwọn tó jẹ́ pé fàdákà àwọn òǹkà ìtẹ́sí láti lè fàdákà ni. fọkọ́ọ̀lọ́lá bánibí ti wọlé ànábì wa ń sọ mọ̀mọ́ àyíṣà wípé mahada ya àyíṣà àwọn òǹkà wo ńlá fi sọ́wọ́ yìí ìrẹ̀ àyíṣà ànábì béèrè bá ń lọ́wọ́ mọ̀mọ́ àyíṣà mọ̀mọ́ wa ń dànà bí lóhùn pé àrọ́tù an àtàjámàlà lákàbí torí rí ànábì náà mi ra wọ́n fẹ́ máa fi sóge wọ́n fẹ́ máa fi ṣọ̀ṣọ́ sí ọlọ́run ni kí lànàbì wa sọ ànábì sọ pé àtọ̀ àdínà zakata o tó o sì ṣe tán láti yọ zaka rẹ̀ bí wọ́n á yí sọ pé à zakabo nítorí mo fi ń fún yín rárá o ànábì wa sọ pé ó wà hábùdókì mìnà ìpín rẹ̀ nù nánu o tó o bá ti yọ zakari ọjọ́ kejì táwọn ti ń sọ pé obìnrin ọba yọ zaka nǹkan etí nǹkan ọrùn òòkà ọwọ́ tí wọ́n yọ yọ zakari ẹ̀rí wọn lẹ́ẹ̀kejì nù àdìsí ń bákan náà ó sọ̀rí láàmú fàánà sí i wo àdìsí àtàwọn ó dé rútúbà àdìsá àdìkèlè àdìsàn sahih walakinnahu mushkilun àìdá ṣùgbọ́n àdìsí bákan náà lọ́dọ̀ àwọn tí wọ́n fara mọ́ ọjọ́ zaka wọ́n lọ́rọ̀ ọ̀nù rẹ̀ ó rújú báwo ló ti rújú wọ́n lànà bíi lámìyọ ayé mìkìdára zaka kọ́tọ́ òdiwọ̀n ntí ọ̀yọ́ ń zaka òdiwọ̀n ti kíní ntó tí ó fi yọ zaka rẹ̀ zakata níbi gba lérò ni pé tọ́ba ti ń fi rẹ́ǹtì tówó bá ń wá kọ́ máa yọ zaka rẹ̀ lọ́dọ̀ àwọn afáwọn ní òṣòro wọ́n ní gbogbo ẹ̀rí pátá ìdá àtàtọ́rọ̀ ka ilé ìdí ẹ̀tìmáàlì bàtàrà ìtìláàlì bíi ẹ̀rí tọ́ba ti lè ní ó lè jẹ́ báyìí ó lè jẹ́ báyìí ó lè jẹ́ báyìí irú ẹ̀rí bá ń kọ̀tọ̀ nà ní ta fi ṣẹ̀rí. wàlàkínní mẹ́ṣáyà kàkọ́ lu láàánú àkọ́ bìtàwé wànàròdò alábọ̀sọ̀rẹ́ yìí ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé àlóbìnrin ọ̀ tayọ̀ zàká ni wọ́n ní gbogbo ntẹ́ ń rí wọn ẹ kàn ń lọ àdéhìsì lọ́rùn ni ìlọlẹ́rùn tẹ́ ń lọ lẹ́rùn so a lè torí pẹ́ ń lọ lọ́rùn káwá rí àdéhìsì ọ̀fẹsẹ̀ múlẹ̀ káwá má lọ. ọ̀dà bẹ́ẹ̀ bá gba eléyìí wọ́n tún wá mú àdéhìsì mi wá wọ́n mú àyà mi Kùránì wá ìyẹn ní Suratu Tawbah wọ̀lẹ́dínà ẹ̀sìnìzónà báàbà wọ̀lẹ́ fẹ́ bọ̀ ọlọ́run sọ ń bẹ̀ pé gbogbo àwọn tí a bá ń kó góòlù jọ àti fàdákà wàlà yìí ń fi kó náà fi sabilillah tí wọn àti iná sójú ọ̀nà ọlọ́run fàbàṣírùn bí àdábìn alim ẹ fún wọn nírò dùnú pé ìyẹ́ ẹlẹ́ta ìlérò ọlọ́run ò fi jẹ wọn. abdullahi ibn abbas radiyallahu anhu kí ni tó sọ gẹ́gẹ́ bíi tàlík kí ni kọ́mẹ́ǹtì rẹ̀ lórí ááyà nítorí lẹ́bìnrin àbá sọ ni pé kullu malin òdìyà zakatu fàyínà òlẹ̀ ìsàlẹ̀ kan gbogbo owó tíyàn bá ti lè yọ zaka rẹ̀ kìí ṣe kanzu kìí ṣe pẹpẹ ọrọ̀ mọ́ Fallahu ta'ala amẹ́mẹ́ hadi àyà àyà yìí ọlọ́run ti tààmì ìdájọ́ gbogbogbò lọ́lọ́run wa alẹ́dínà ẹ̀sìnzúnà dáàbà wà lè bọ́ nítorí ní ti sọ́run tí fi ń ṣe ọ̀ṣọ́ dáàbò ni. pẹpẹ ọ̀rọ̀ ni tí ọba ti lè yọ zakari eléyìí náà tún jẹ ẹ̀rí tí a tún lò nínú àwọn ẹ̀rí tí a tún lò ó ní adéṣe omi sálámà kọlọmba ni yọnu sí ana akáni talbatu awudawakan min daabi fakọọlá ti ya Rasulullah akanzun hada àwọn náà máa ń lo àwọn kankan láti fi ṣe ọ̀ṣọ́ lọ́wọ́ wọn làwọn abẹ́rẹ́ pẹ́tọ̀ ilé lọ́wọ́ bá ṣé ọ̀rọ̀ lélẹ́yìn anabi wa sọ fún pé ìdá òde ya zakatu falẹ́sà di kanzin tọba ìdá àdáyìtà ìdá àdáyìtì zakata wò falẹ́sà di kanzin tọba tilẹ̀ ń yọ zakare kìí kanzu mọ́ adéfi Abu Dawud lọ́gbà wa baba wa hakim wọ́n ní adé sọ́dá tó ṣe ṣẹlẹ̀ ọ̀rọ̀ méjèèjì nù ẹ̀rí wọn sì nù ṣùgbọ́n ètí mímbábìlẹ̀ ìyá ìta àdìsọ́pọ̀ múnádóko jùlọ ò ní pé gbogbo ntóbi bá ń lò ti fi ń ṣe ọ̀ṣọ́ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn tàbí tẹ̀sẹ̀ nǹkan etí tó bá ti lè tó òdi wọn tó fi ẹ̀kọ́ yọ zàká tá àwọn wò tó tó igba díríàmù àbá àwọn wò ó tó òdi wọn àṣírí dìnnà àjẹpé obìnrin ọ̀yọ́ zàká rẹ̀ o so ní pàtàkì jùlọ lásìkò tá a wà yìí àwọn obìnrin wọ́n máa ń fi àwọn nǹkan ọrùn wọ́n máa ń fi ń ṣe fáàrí láàrin ara wọn níbi láwọn obìnrin lọ́dọ̀ wa bóyá owó ni ní wọ́n ti ṣe nǹkan wọ́n ti fi nǹkan sọ́rùn nílẹ̀ Saudi tóbìnrin bá dà wọ́n báyìí nígbà tí wọ́n bá ti ṣẹ́ sásọ ó ní nǹkan ọrùn tí tóbìnrin ọ̀rọ̀ àti fi ń ṣe ọ̀ṣọ́ tó bá ti á rí báwọn èyí tó tẹ̀wọ̀n jù ni pé èèyàn yọ zaka nǹkan tí obìnrin fi ń ṣe ọ̀ṣọ́ ìyẹn jẹ́ ọ̀rọ̀ nípa zakatu adáàbí wàlìkẹ́dọ̀ àti ṣọléyò nítòbìnrin fi ń ṣe ọ̀ṣọ́ àti ìyapa ẹnu tó wá lórí rẹ̀. tọ́yìn anna sadaqatul kharij min al-ard ẹ wà á rí zaka nǹkan ọ̀gbìn níta bá mú jáde láti nulẹ̀ afa sọ pé ìrọ́dọ̀ bí lọ́kọ́ ọ̀rẹ́jì ní àrùdí àtìmárù wà lẹ́hìnbó ìtì ń gbà lérò pẹ̀lú zaka nǹkan ọ̀gbìn ó ní zaka àwọn nǹkan oníkóró èyí tó ṣe pé túmbàtú lè sàkèyè afúnlómimu òjò rọ̀ sí ọlọ́mfin ní kọjáde wàtánímú tó sì gbèrú sí eléyìí lára àwọn arísíkì ìjẹ́ ìmúsọ́nà ọba tí ń pèsè fẹ́ dání látàrí pé ọlọ́run ọba ọba àdékè ọlá jáàlẹ̀ àrùdà rọ̀háàn ọlọ́run ṣe ilẹ̀ ní ntọ́rọ̀ lẹ́yìn tó ṣe pé tó ń bẹ tó máa yà kọ́ lónìí níta máa jẹ ọlọ́run sì ń bá ní mú wọn jáde láti nọlẹ̀. fọlọ́kánì tí àrùdà kò lọ àbá àbàní àwòfin lọ fẹ́ẹ́ gbogbo lè pátá ilẹ̀ wa kùsà lọ́kàn jẹ fẹ́ẹ́ pé góòlù fàdákà dáyámáǹdì ọ̀wọ́ntàn rí mú jáde níbẹ̀ náà lámà àṣà àléyà dáàbàtàn ọ̀hìnsán èèyàn kankan abẹ́ranko kankan àbàtí lè gbé lórílẹ̀ wàlàkì nàmbà ṣùgbọ́n lọ́wọ́ ọba ọba tó ti mọ̀ wá kó tó dá wa ni jàǹlà kọ́ bílà tàlẹ́tìmbà ó ṣe àwọn apá kan nínú ọlẹ̀ kódà ìtọ́pọ̀ jù ó ṣe ní tó ṣe wípé ó wúlò láti gbin nǹkan sí bọ́lọ̀ bá ti àárọ̀ jù láti sámà askanahu fil ardi yóò mú wọ inú lẹ̀ ilẹ̀ wa kórìṣiríṣi àwọn kan bẹ tó ti pé bíi mùsáwùdáhùn ló ṣe jẹ́ ìyẹn máa ń fọ omi ìmọ̀ abáni fomi pamọ́ ni fi àlùmíyá ìzàkásọ́rọ́ fọ́tàbíláhùn ha omi yóò gbé mi wọ̀tọ̀mùsíkú wa yóò wà bá ní mú un dání dìgbà bá bùkátà sí àwọn omi yìí ńlá máa ń gbẹ́ kànga láti pàṣẹ kànga tó jẹ́ pé yóò fi áwù jáde lomi yóò fi wá jáde láti inú rẹ̀ ńlá bùnmi ńlá fún gítà gbẹmú ńlá fún àwọn ẹran ọ̀sìn wa ńlá fún mi. wàá dàlú kọ́ọ̀rẹ́jì náà àrùbí àwọn tá a wá mú jáde láti inú rẹ̀ yìí káàrọ̀ tán yàtá yóò lọ sọ́ọ̀tì yìí ìgbà mi bẹ̀tẹ̀ pé yóò bùkátà sí kátútẹ̀ lọ ra omi kátẹ̀ lọ gbẹ́ kànga kó tó di páàrù mi tá a máa fi tá a máa fi fún níta àgbì mú. ìgbà míì sí mẹ́tọ́ ti pé láyé àṣáájú làtàkìyàn òjò nìkan ti tó fún. tọ́yì balẹ̀ àmọ̀tò bìnnà fi wọ̀yà sọ̀ wà á kàrọ̀ nìfọ̀kọ̀ ha àwọn tí wọ́n pọ̀ jù náà àwọn àfa ní tí wọ́n sọ ni pé anna zakat al-kharij min al-ardi takhtassu bil-hubub wa thimari kí gbogbo ń tá a bá mú jáde láti nù lẹ̀ iná láàyò zaka rẹ o ìtàbà yọ zaka rẹ òun láti jẹ́ pé sọ́ọ́lì àndìlì ìdẹ̀kàr ìta lè tọ́jú pamọ́ fọjọ́ tó pẹ́ ọdún kan ọdún méjì oṣù mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ bí ìrẹsì nìsí bí ẹ̀wà bí àgbàdo ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣe é lé dáadáa májèmọ́ ẹlẹ́ẹ̀kejì yìí àyàkúnà mọ̀kálá màkìlá kọjá pé nta tó ṣe é wọ̀n ni bí a pẹ̀lú kóńgò àbáwọn òṣùwọ̀n mi wà á náwó láàzà káàtà fi mà sí wà dáríkà nta àbá ti àrímájàmù méjèèjì lára rẹ̀ àjẹpẹ́ àmì yọ zàká rẹ̀ o kí ló fà á lẹ́nà ha ìdàkánà tí látò fọlá àtàtì mọ́ bí àmì àná tí ọba ti ṣe kó pamọ́ bí àsìkò tó pẹ́ kò pé táyáyá nù àmì lẹ́tì tó da àkàrò ṣùgbọ́n ètò tó fi pé ó ṣe é kó pamọ́ ó ṣe é tọ́jú sílé pamọ́ irú eléyìí ó ṣe é lò lójú ẹsẹ̀ ó tún ṣe é lò ní ọjọ́ iwájú tòǹtì à ń sọ fáńbẹ̀ ni wípé àwọn ń táàbà yọ zaka rẹ̀ nù ń tà mú jáde láti inú lẹ̀ ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ ọ̀rọ̀ àkọ́kọ́ ńlá àkọ́kọ́ ń bọ̀ yìí ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé ọ̀n láti jẹ́ nǹkan tó ṣe wípé ó ṣe é tọ́jú pamọ́ débi ọdún kan àbí jù bẹ́ẹ̀ lọ àbí ó ti ẹ̀tọ́dún kan. ẹ̀ẹ̀kejì kọ́jẹ́ pé ń tá a lé wọn pẹ̀lú òṣùwọ̀n pẹ̀lú kóńgò lẹ́ńgẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. ìṣe ń sọ fún wa ni wípé èmi làwọn bíi bìtíẹ̀ bíi wọ́tàmẹ́lọ̀n bíi àwọn ewébẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn nǹkan àpanu míì tí ò ṣe é tọ́jú pamọ́ sílé lọ títí àwọn eléyìí ń zàkà ọ̀wọ́ o ní zàkà fi lè wọ́ tíyàn bá mú jáde lóko tó pọ̀ dáadáa téèyàn wá tà á yóò wá máa jẹ́ zakatu ròde tìjára kò ní jẹ́ zaka al-kharij min al-ard zaka owó ẹni yóò wá bá wà gẹ́gẹ́ bá ti máa sọ nípa zakati owó ìyẹn ní ọjọ́ mẹ́jọ gbogbo ní tí ó ti lè wọnú zaka ibi tó yẹ kó wọ̀ nínú àwọn oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tó níbi zaka owó tó yọ gba ibẹ̀ wọlé. ṣùgbọ́n bàbá wa Abu Hanifa kọ́lọ̀nkọ́ba ní kẹwọn àtàwọn Hanafiya yòókù ní táwọn sọ ni pé inna zakata fi kulli shay'in yanbutu min al-ard wọ́n ní gbogbo ń tá a bá ti mú jáde ní orílẹ̀ pátá ó kéré ni ọ̀pọ̀ ni wọ́n láyọ zaka rẹ̀ ẹni ó ṣe é kó pamọ́ kò ṣe é tọ́jú pamọ́ wọ́n ní ààfin yọ zaka rẹ̀ kí wọ́n á lè rí tí wọ́n lò ẹ̀rí tí lò ní àdìs àti kọ́kọ́ gbọ́lẹ̀ kan pé fíìmà sákọ̀tì sàmáhù àlàmọ́ṣúrò gbogbo ń bá lè mú jáde láti inú òkò pátá so fíìmà máa ti bẹ́ẹ̀ lára àwọn síyágùlẹ̀ ọ̀hún ọ̀mù ni ìdájọ́ rẹ̀ ni pé gbogbo ń bá ti lè mú jáde ìbá àti kóńgò kan ńlẹ̀ bá mú jáde ẹ yọ zaka rẹ̀ níta mú jáde kó ṣe tọ́jú pamọ́ kó ṣe tọ́jú pamọ́ ẹ yọ zaka rẹ̀ fíìmù àsakọ̀tì sàmà gbogbo ní tó bá ti jẹ́ pé ńgbà tẹ́ ẹ gbìn ẹ ṣe wàhálà kankan ju pé ẹ kà sí náà lẹ̀ ọlọ́run ti bá yín rọ̀jò sí lọ́ba ti èlò owó ẹ yọ zaka rẹ̀ irú eléyìí ó ń ṣírù lèyìn ọ̀yọ́ ní tí bá mú jáde níbẹ̀ èyí ó da sọ́nà mẹ́wàá one over ten ó ní tirẹ̀ tó gbìn ó ní ti zaka náà yóò bá tẹ́ni ìwọ nìkan lọ́dà ni. wàfíì máa sókè abì nàdìhì gbogbo tó bá ti pé wàhálà ńlá fi gbìn a sì ń náwó omi a sì ń fi màálù a sì ní a máa ń ṣe ń jọun a fi ń pọn omi la ń pọn omi sí eléyìí adékè ní sùn lè ṣe rí ìyẹn one over twenty tàbí àárùn ńlá yọ jáde ẹgẹ́ zaka sọ àdìsí náà lónìí wọn ń sábà wo àdìsí wọn á rí i pé gbólóhùn fi máa wọn ní gbólóhùn áàmù ni ìdájọ́ rẹ̀ gbogbogbò ni àṣetùmọ̀ rẹ̀ ni pé alifawaki wàgẹ́rẹ́ alifawaki dákẹ́lá tàǹfẹ̀yà nǹkan panu àti èsì nǹkan panu so áàpù lọ́dọ̀ àwọn ànàfẹ́yà èèyàn yọ zakari ṣùgbọ́n lọ́dọ̀ àwọn jùmọ̀ àní yọ zakari torí kò sí tọ́jú lé pamọ́ pẹ́pẹ́pẹ́. Pẹ, pẹ, pẹ àníyọ zaka rẹ̀ wọ́n sáré pé nípa zaka ti owó títà rírà bá ní èèyàn yọ zaka rẹ̀ ṣùgbọ́n zaka ti rí kí n sọ ní pé kò ṣeé kó pamọ́ lé kò ṣeé fi kóńgò wọn. ó jẹ́ ẹ̀rí àkọ́kọ́ fáwọn Hanafiya lórí wípé gbogbo ń bá mú jáde nínú ilẹ̀ ó kéré ó pọ̀ ó tọ́jú pamọ́ pẹ́ kò ṣeé tọ́jú pamọ́ wọn ni ayọ̀ zaka rẹ̀ ẹ̀rí mi ti á tó lò ní pé nínú Suratul An'am àyà ogóje àti ẹyọ kan ọlọ́run sọ ń bẹ̀ pé wànáàkìlà wà zárìà mọ̀tẹ́lifàn òkúlówó wà zaitun wà rúmá mùtàṣàbíyàn wà bẹ́rọ mùtàṣàbíyàn kùlùmí sámárì yìí ìdá asmárọ̀ wà á tó xàkọ́wó yẹ́wò màxàkọ́dé. ọlọ́run nínú àárín nípa àwọn nǹkan tó fi ṣe ìdẹ̀ra fún wa ó ní wànáàkìlà ìyẹn igi dàbí dùn wà zárìà àtàwọn nǹkan ọ̀gbìn tẹ́ ẹ bá gbìn. mọ̀tẹ́lifẹ̀ni okòlò léyìí tó ti pé jíjẹ rẹ̀ ó yàtọ̀ síra wọn lẹ́nu tẹ́dórí zaitun tẹ́dórí rumman ọlọ́run ní mutashabiyan ọ̀gẹ́rọ̀ mutashabiyan èyí tó jara wọn ọ̀nbẹ̀nbẹ̀ èyí tí ibi tí wọ́n fẹ́ lò ní pé wà á tù hakọ̀ ó yẹ́wò máa hakọ̀ ni njọ́ tẹ́ ẹ bá kéré rẹ̀ ọjọ́ náà zaka rẹ̀ wọ́n ní wọnú ọlọ́run dákọ̀ zaitun ìkíní kejì wọn fún ò sí tọ́jú lépamọ́ pẹ́pẹ́pẹ́ tọ́ba wo dọ̀mí ìrùn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àpò onínáwó ntí a máa ń sọ ni pé àdọ̀mí ìrùn yà ń rùn ìlà àkọ́bìlì màdùkọ́ ntí a bá dá akọ káyìn ntọ́ba súnmọ́ ntọ́gbẹ́ni lédọ̀mí ìrùn sọtọ́ba wo bíi zaitun nìsí àti roman so méjèèjì àwọn súnmọ́ dọ̀mí ìrùn ju anáhàlà àti zarium ìtọ́lọ̀ ntí kọ́kọ́ dá akọ síwájú lọ wọ́n fi lẹ́yìn náà wọ́n lè ṣe ẹ̀rí àtàwọn ẹ̀rí mi ṣùgbọ́n èyí tó jùlọ ni wípé ìgbìyànjú òní àgbìyànjú èyí tó tẹ̀wọ̀n ni wípé àwọn ń tá àbá yọ zàká rẹ̀ láwọn nǹkan ọ̀gbìn ìkíní yóò jẹ́ ń tó ṣe é tọ́jú pamọ́ sílé pẹ́pẹ́pẹ́ ẹni ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ ń tá wọn. bákan náà ń tá àmújáde á ń láti rí situna sọ́hán yóò jẹ́ ọgọ́ta sọ yóò jẹ́ aosuki márùn aosuki jẹ́mu wasku ni wasku ẹ̀yọ kan ààrẹ ọgọ́ta sọ́hán níbẹ̀ adékan láti rí tí ó tó sọ́hán ọgọ́rùn-ún mẹ́ta ààrẹ mú jáde bó bá jẹ́ pé sọ́hán wasku ẹ̀yọ kan sixty sọ́hán oníbẹ̀ẹ́bẹ̀ sọ́hán jẹ́ three hundred so three hundred láwọ̀ àfi táìmùsì múdù èyí táwọn amọ̀ta fi máa ń yọjá kan tí ẹ̀ bá ti lè rí ntótó one thousand two hundred múdù tí ẹ̀ bá rí mú jáde nínú oko nírẹ̀sì lérè lágbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtí ẹ̀ bá mú jáde one over ten rẹ̀ ńlẹ̀yìn ọ̀yọ́ gẹ́gẹ́ bí zaka ìyẹn tó bá jẹ́ pé òjò lọ́lọ́run ti bá ní mú jáde tí ì bá wá ṣe òjò ìyẹn ṣe ẹ̀rọ mi ní. kó tó di wípé ọlọ́run ní kọ́ jáde èèyàn ṣe wàhálà bíyàn bá ti ṣe wàhálà dípò ìdákanu mẹ́wàá ìdákanu ogún yẹn ni pé àpín twenty tó bá ti pé òjò rọ̀ bí oṣù mẹ́ta léwu oṣù kan àbọ̀ ńlọjọ́ fi rọ̀ oṣù kan àbọ̀ yòókù fi rọ omi sí i ntẹ̀yìn ọ̀yọ́ mbẹ̀ seven and a half ni ìyọ̀ níyọ ten five seven and a half zaka. yẹn tó bá yẹ pé apá kan ní ọdún òjò rọ̀ òjò rọ̀ kó tó di pé yóò tó ká yóò tó kéré oko òjò ti mọ́wọ́ dúró èèyàn tẹ̀ sí wàhálà ni adékè seven over five èlèyàn yọ ní zaka tó níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run zaka tó ń ròdò tìjára zaka àwọn tá a gbé kalẹ̀ tá a fi ń sọ̀rọ̀ ajé tó bó láti yọ zaka rẹ̀ eléyìí láàmà sọ ọjọ́ mẹ́jọ kọ́ ló ń kọ́sọ́ àti ọjọ́ mẹ́jọ lọ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka jazakumullahu khairan wa ahsana allah ilaykum abẹ́lẹ́ ọkọ̀ bá ní sàn àwọn ṣẹ́kù wa ní ẹ̀sán olówó yẹ bí yẹ látara ìtọ́sọ́nà wọn nítorí àtìkù ìbí ẹ̀ láwọ̀ kọ́ ń gbé bèrè wípé ẹjọ́ sótọ́ nínú sẹ̀rí àti obìnrin. ẹ kọ́ bá ní wá ẹ bá wá owó tuntun tó ti máa ń dára dúró rẹ̀ dáko ẹ bá ní wá ojú tuntun kí ni náà máa ń dára dúró rẹ̀. inṣàlá so abẹ jẹ máa tí wọn bẹ sọ̀rọ̀ Ọlọ́run pa pẹ bẹ̀rẹ̀ lẹ́nu inṣàlá kó tó di jẹmẹjọ àwọn elétò ó ti bá wa wá nǹkan ṣe sí àìlè control panel iná yẹn inṣàlá ṣùgbọ́n láwọ̀kọ́ wọ́n ní kí ni ìdájọ́ sẹ̀ríà nípa tí obìnrin kó lu imú lára ìṣọ́ yẹn. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله adọ́kọ́ fún ọlọ́run ìbéèrè aláwọ̀kọ́ ni wípé ojú wo ni sẹ̀ríà fi wo kóbìnrin olùmú kólóhùn tí ń ṣọ̀ṣọ̀ nínú tíra al-Jarahatu Tibbiya ètí bàbá wa Muhammad Mukhtar Shinkiti tí wọ́n kọ wọ́n ní ọ̀lẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ so àwọn ìtọ́lọ̀ ń fọ́bìnrin ti fi ń ṣọ̀tọ̀ eléyìí náà ti tọ́ dùkọ́tì wàá sọ pé òun fẹ́ ń lo imú òun fẹ́ ń bara jẹ́ pé òun fẹ́ lẹ́yìn lọ so ìtọ́ba fi etí ètò òfin sọ́run ètò òfin sọ́wọ́ lòkà eléyìí náà ti tọ́. Assalamu alaykum ó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé ẹ jọ̀wọ́ ǹjẹ́ sódà kí àáfàá kan máa ń ṣépè nígbà tó wọn bá ń bínú ká sì máa gbé ìyàwó ká máa gbé ìyàwó wọn ṣépè nígbà tó bá ń bínú lọ́wọ́. yálà àáfàá ń bínú àbí àáfàá ò bínú èèyàn ó jẹ́ àáfàá kò jẹ́ àáfàá tó bá ti lè jẹ́ mùsùlùmí nítorí wọn bá sọ ni pé wà kó ló lè ná sí husna ọ̀rọ̀ tó dáa ni ẹjọ́ máa jáde lẹ́nu yín ìyẹn máa sọ fáwọn èèyàn òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam lára tí a fi ròyìn rẹ̀ ni pé lam yakun nabiyyu sallallahu alayhi wa sallam fahishan wala mutafahishan wala la'anan wala sababa anabi ìsẹ̀ntì máa ń sọ̀rọ̀ àlùfànṣá jáde lẹ́nu yàtọ̀ ń bẹ láàrin fúhùṣù àti tàfáhùṣù fúhùṣù ni pé ọmọ làápọ̀ láti máa sọ̀rọ̀ àlùfànṣá ni pé kò mọ́ láà ṣùgbọ́n náà ń tàkà lápá pé òun náà ti ẹ̀fẹ́ máa sọ̀rọ̀ tí ò da sáwọn èèyàn àtìkíní àtìkejì kò sí níròyìn ànábì làán ànábì ìsẹ̀ntì máa ń gbìyàn ṣépè wala sabab ànábì ìsẹ̀ntì máa ń bóyàn nínú suratul ahzab ọlọ́run tẹ gbàgbọ́ lódodo ẹ̀páyọ̀ ọlọ́run wa qulu qawlan sadida ọ̀rọ̀ tó dáa ní ẹjọ́ máa jáde lẹ́nu yìí tó ẹjọ́ kí ọ máa ẹjẹ́ a máa jẹ́ ọ jáde níbàámu sí àdìsí ànábì tó sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyakun khayran aw liyasmut. ẹ má mọ̀ kó ń gbọ́ ló ń gbọ́ tó sì gbọ́jú àlùkè á má gbọ́ ọ̀rọ̀ tó dáa jẹ́ ọ jáde lẹ́nu rẹ̀ tọ́rọ̀ tó dáa ọba fi á ní jáde aw liyasmut kó nítorí ọ̀yà àgbẹ̀nu dákẹ́ tó kọ̀ dáa fún mùsùlùmí láti máa ṣépè bọ́ bá ń bínú kámẹ́sẹ̀ wá sẹ́ńtọ́ wá jẹ́ àáfà tó kò dára o ẹja bẹ̀rẹ̀ ọlọ́run bá ọlọ́run sànù. asan allah yìí lẹkùn n bẹ bẹ wípé ẹ dákun ẹ bá ní sàlàyé ránpẹ́ nípa wákù. ni a lè pè endowment lóyìnbó endowment lóyìnbó èèyàn kọ́ ilé nìsín bóyá onílé bíi mẹ́jọ àwọn ọmọ rẹ̀ ọlọ́run wá sànú wọn wọ́n ti tó dáadáa lójú ayé bàbá wọn nínú ilé mẹ́jọ ọwọ́ amú mẹ́ta ń bẹ̀ pé ilé mẹ́ta yìí o mo fi ṣe wá fún un pé gbogbo tó bá máa gbé bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé mùsùlùmí ń tẹ̀sí ní tí id card tí ó fi lẹ́ tíkẹ́tì tó fi máa lè gbélé oníkọ́jẹ́ mùsùlùmí yóò máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ kò sì ní gba kọ́bọ̀ wọn ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ níta bá pè ní wákù èyí èta wọn èsì ìbò yàn àwọn tí wọn bá oríṣiríṣi ní wákù wákù máa ń jẹ sọ́yẹ́ pé yóò jẹ́ àm fún gbogbogbò èmi mẹ́ta ẹ̀ pọ́n sọ pé tọ̀ ẹni báyìí àtàwọn ọmọ rẹ̀ nìkan oníkan máa gbé bẹ̀ sòwò àwọn tí wọn nìkan àwọn ni wọn lẹ́tọ̀ọ́ láti máa jẹ àǹfààní wọn so lára àwọn nǹkan tí sẹ̀rí àtò ṣe wá lójú ọ̀yìn láti máa ṣe lẹ́yìn tó ṣe pé ládàá rẹ̀ ọ́ máa tẹ̀lé wa nù sàárè tọ́jú ọ̀gbìn dàlùkì àmà lára ẹni wá fún ìlọ́wà àyẹ́ lè ní odidi ọkọ̀ ní ìsìnkútọ̀ ọkọ̀ yìí o àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ẹ máa fi kún ọ lọ lọ́fẹ̀ẹ́ ẹ máa fi kún ọ lọ lọ́fẹ̀ẹ́ láì ní gbowó so wákùfù ìlẹ́lẹ́yìn náà mọ́sálásí tíyàn bá kọ́ wákùfù náà ní ilé ọlọ́run wọn yìí tà àárí pọ̀pọ̀lọpọ̀ àwọn Kùránì tẹ́ máa ń kó wá láti ilẹ̀ Saudi wọ́n sọ pé waqfun lillah fala yuba'u yẹni pé wọ́n gbé lẹ̀ nítorí tọ́lọ́n ni o ẹnìkan ò gbọ́dọ̀ ta so Kùránì tẹ́ máa ń kó wá láti Saudi waqfun ni wọn yìí tà gbọdọ kọkọ yà ń lẹ́nu pé a máa ń rí lórí igbá lọ́jà dá wọn ò tún kọ waqfun yẹn wọn ò tún kọ sí wọn sì máa tà tó Ọlọ́run yóò sànù wa ó jẹ́ díẹ̀ náà làyín ahsan allah ilaykum wọ́n ní ẹ jọ̀wọ́ kí ni ìdájọ́ ẹ tó ṣe wàláhì tó ṣe wàláhì nígbà tó ń bínú lọ́wọ́ tó ṣe wàláhì nígbà tó ń bínú lọ́wọ́. ẹ ok wọ́n ní kí lajẹ́ ń tó fọlọ́n búra nípa ìfọlọ́n búra ní ìkíní ìgbà mímẹ́ tó ṣe pé ìyẹn ó ṣe wàláhì wọ́lá ìtẹ̀yàn ṣeun kò sí ní èròǹgbà wípé èèyàn fi búra èèyàn kọ́ mọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n mọ̀ lọ́dọ̀ àwọn haúsá náà wàlà wàlà wàlà wàlà eléyìí kò sáníyàn pé èèyàn fi búra ń bẹ̀ lọ́lọ́wọ́ bá ń sọ ní Suratul Baqara pé la yu'akhidukumullahu bil-lagwi fi aymanikum àwọn àbúrò àtọ́bá torí ahọ́n yín jáde tẹ́ lérò ọlọ́run ní fi gbé yín tọ́yì ìgbà mímu tó ṣe pé èyí ò rò pé bí nǹkan ṣe rí ló ṣe rí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ yà wọ́n láì mórí lánàá wọ́n á sẹ̀ tún lọ sí ìgbà òun kọ́ lórí àìgbọ́ ẹ̀ sí mẹ́ lánàá ní wo mo tẹ̀ ń bọ̀ mo tẹ̀ ń dé láti èkó ní ìsìn ní ìsìn látòsí tó lọ́bọ̀ ti travel eléyìí náà kò ní tàn àti ó ṣe ṣùgbọ́n àdìyẹ nínú ìmọ̀nà ákédà ó lè tọ́jà má bí ọjọ́ iwájú tíyàn gbà lérò pé alápèjọ mi sì olùkọ́ bínú tán lọ́jọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa ni láyé òun fọlọ́ ń búra òun ò ní wá kọ́ yín lẹ́kọ̀ọ́ ọ̀gá ilé ẹ̀kọ́ wa bá sọ̀rọ̀ àbáwọn òbí wọ́n sá dà wá pé ẹ̀sẹ̀ alẹ́ nìkan àwọn ọmọ yín mọ́ kìnnìkan kìnnìkan mo ti tẹ́ láyé so àdìsí wọn wà ká fún ni pé àdìsí samura samura òjíṣẹ́ náà wọ́n bá sọ pé ìrẹ́ samura gbogbo àtọ́ bá ti lè fọlọ́run ọba búra kó ò ní í ṣe nǹkan tó wá rí i pé kó o ṣe ń lé lóore ọlọ́run tó o fi búra lọ ṣètàn rẹ̀ nítorí olóòní ṣe tọ́jẹ́ pé ń lọ dáhùn yá lọ máa ṣe. sọ̀rọ̀ ẹ̀dẹ́n bá fọlọ́run búra pé èèyàn ò ní í ṣe nǹkan tí ọba ti ṣe kò ní tanà tó bá wá padà ṣe ń tó lóun ò ní í ṣeun àwọn àfọwọ́sọ pé kọ̀dẹ̀ ṣé nítorí ó ti ṣe ń tọ́ pa sí ń tó búra lé lórí ẹni wá kọ́ nílẹ̀ kọ́ máa ó sì fọlọ́n búra kò si ì níjọba tó wá kọ́ wọn padà jẹ́ ẹni ó tún jẹ́ hanisu tọ́ba ti ajé hanisu ajẹ́ wípé ó ti ṣe ń tọ́ yàtọ̀ sí ń tọ́ fọlọ́n búra lé lórí tọ́ba ti aṣẹ́hùn o bi se ṣe ìtanràn nnu mẹ́ta ni tí ọ̀bọ̀ wa lágbára kankannu mẹ́tẹ̀ẹ̀ta ìní ṣẹlẹ̀ kẹrin. nínú suratul Maida ọlọ́run ní walakin yu'akhidukum bima aqadtumul aymana fakafaratuhu it'amu asharati masakin min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru raqaba. ìkíni ni pé yóò fàlàyé ní mẹ́wàá yóò fún ọ lóúnjẹ jẹ tí wọ́n yọ oúnjẹ àjọyọ̀ yóò fún ọ tí ọba lágbára eléyìí yóò daṣọ sí aláìní mẹ́wàá yóò dàtọ̀ sí alọ́run ó kéré yányá aṣọ tí ó tó kírun jàlámíà tí ó tó kírun tàbí kọ́sọ ẹrú di ọmọlúàbí ìmọ̀ kọ́fọ́ láìní mẹ́wàá ló ń jẹjẹ tàbí kọ́ dáṣọba láìní mẹ́wàá lọ́rùn tàbí kọ́sọ ẹrú dọmọlúàbí tí ọba wa lágbára kankan nu mẹ́tẹ̀ẹ̀ta ń inú ìtòsí ẹ̀wà gbáwẹ̀ ìtòsí ẹ̀wà gbáwẹ̀ ọjọ́ mẹ́ta láti fi ṣe ìtanràn. So ọjọ́ ẹ. asan allah ilekum wọ́n ní kí ni ìdájọ́ ẹtú parọ́ zina mayàwó ẹ. ẹ ń bá parọ́ sinamayàwó rẹ̀ ìkíní irtakaba kabiratan min al-kabair ìkànnì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó burú pọ̀. kódà nínú àwọn mùbíkọ́ọ̀tì lànàbì kàkún nínú àwọn ẹ̀ṣẹ̀ méje tó lè jẹ́ kéèyàn ọ́ dẹni ìparun níwájú ọlọ́run òní kéèyàn ò dírọ̀ sínà kìí nìkan mẹ́rin tí ò ṣe sínà kéèyàn ò dírọ̀ ẹ̀ mọ́ ọlọ́run sànú wa àwọn àdánwò láńlọ́ọ̀dù kan bẹ tí àwọn ìyàwó yìí máa ń tíráàbù fi tí ọ̀dà lọ ìyàwó òun tí ọba ti wá ọkọ rẹ bá dé orí ìrìnàwó gbogbo tí ò ṣẹlẹ̀ pátá ìyàwó rẹ̀ òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí kọ́kọ́ lè bá a lè jáde. so àmúmẹ́ni tọkọ bá sọ fún ìyàwó rẹ̀ pé ó ń ṣe sìnà ìkànnì méjì ni pé ó ṣe sìnà ìkànnì méjì ni èyí máa kórí ẹlẹ́rìí tí ó fi ti pé ó ń ṣe sìnà tí ọba ti ààrẹ lẹ́rìí ajẹ́ wípé tó kó sọ pé dáa jẹ́ kí n tú palẹ̀ bíà alonso si na ó tún ti lóyún ǹjẹ́ òun mo ti súnmọ́ ọ̀ká èmi kọ́ mo ní yìí o yàwó tí wọ́n á fi bímọ àá sórí pé tí wọ́n ń sọ jáná nìyẹn wọ́n mọ̀ sí ló ọmọ wa yà fún tù níbẹ̀ lọ sí àlìkálí so tọ́ba di níbi ọwọ́ àlàásàrì wọ́n wà á fọlọ́mùbúra wọ́n wà á fèpè síkàmù nínú sọ́látù náà wàlẹ́dínlẹ̀ yẹ̀rọ̀mọ́nà àzùwájáhùn wàlámìyàkùn làwọn ṣùwàdáwò ilá ànfọ́sọ̀mù. فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه

obìnrin ti wọ gàù ó yẹ kí wọ́n lọ lẹ̀ lóko pani lójú ẹsẹ̀ ntí wọn ọ̀fẹ́ á nílẹ̀ lóko pani pé wàyẹ́ dẹ́rọ̀wọ̀ á ní àlẹ́ àdáàbà ntí ó fi pèsèntì rẹ̀ pọ̀ nbí kí wọ́n lẹ̀ lóko pa àǹtá ṣàdá arba ṣàdá ti bìlà oní ọ̀fọlọ́m bí ó búra lẹ́ẹ̀mẹrin tó ń fọlọ́m búra wọlé ọmọ yọmọ rẹ ni wọlé oyún oyún rẹ ni wọlé kọ́ ètò wọn wà fi kárùn-ún ni pé anagadaba lọ́ọ̀yì àlẹ́yà nǹkan mìíràn sọ̀dìgìn kẹ́tí pé ọmọ bá wá pa ọ́ tẹ́pẹ́ òótọ́ lọ́kọ̀ mi sì tọ́ tẹ́pẹ́ mi mọ̀ parọ́ àti wípé ìbínú ọlọ́run kọ́ máa bá mi. àwọn afáwa tójú bọ àárín níbi tọkùnrin ọlọ́run sọ pé wọ̀lẹ̀kọ́mì sàtò àná lánàtà láàrin àlẹ́yìn làánà lè parí ti ọkùnrin ìbínú ọlọ́run lè parí tóbìnrin kílódé òfin làánà parí tóbìnrin náà bó ṣe fi làánà parí ti tọkùnrin wọn ní tọ́fà ni wípé ìgbénisépè ìgbọ́mọsépè ìgbé ọkọ sépè ó máa ń kọ́mọ̀n lọ́dọ̀ àwọn obìnrin kò ní ìbàlẹ́rù láti sọ pé lánàtà láyé àlẹ́ ọlọ́run ti á lọ pẹ́tọ̀ ọ̀dà ìbínú ọlọ́run kọ́ máa bá wọn. ẹ̀rí pé nu hadith ànábì lẹ́yìn obìnrin ẹ máa ṣe sàárà pọ̀ ìgbà tó ń lọ gbàrún wá mo rí sẹ́yìn obìnrin lẹ́ẹ̀pọ̀ jù náà àwọn tí ó wọ̀ ní à ah, bóò láti jẹ́ ìyá jíjẹ lọ kí ni tá a ti ẹ̀sẹ̀ wá sí ató bá wọn. nǹkan méjìlá náà lè kà nǹkan àkọ́kọ́ ni pé ẹnìnà kò na tòkìsìrìnà lánà ẹ ti máa ń ṣépè ìpọ́jù. ẹlẹ́ẹ̀kejì ni wípé wàtàkùrìnà làṣìír bọ́kọ̀ forí ṣe fọ́ọ̀rùn ṣe kí lọ́ọ́ á ṣe ní ìsìn ìyànkọ́ ni Alhaji Ibrahim ìyànkọ́ ni bàbá Àtàlẹ́wà tó bá ń bọ̀ láti kọ́ báyìí páálí kọ́kì méjì ní ọ̀rà fúyàwó rẹ̀ bá ń bọ̀ alẹ́ ìlúbọ̀ gidi ní ọmọ jẹ́ ń gbogbo ìgbà nígbà á ní kílẹ̀ á gbé ẹ̀bà lájẹ lánàá ẹ̀ka aláfọlá jẹ́ǹjẹta kílẹ̀ á rí àyè bẹ́ẹ̀ tẹ̀ sí kọ́ kọ́kùn ìbá nínú ọgbọ̀njọ́ ti ń bẹ nínú oṣù nínú oṣù lápèjúwe tọ́kùn ìbá fi ṣe tóbìnrin fẹ́ fún nígbà twenty nine tó wá di òǹdìtà yóò tọ́kọ ni ah. nǹkan ọ̀mọ̀fẹ́ tó ẹ̀ nígbò ní nǹkan tó nígbò lẹ́ẹ̀rí fi ilẹ̀ tó ànábì sọ pé torí ìdí méjì hàn káwọn obìnrin ọmọ ti sàárà dáadáa tó ń tábà débẹ̀ ni wípé ọkùnrin àtọbìnrin wọn gbèrè àwọn sépè tí bá ti á báwọn ọmọ ìníjọmọ ọkùnrin o ó kọ ìyá wọn fi máa pè torí àwọn bàbá ìyá nìkan lánàá wọ́n lọ́mọ wọn lẹ́tọ̀ọ́ láti ṣíwájú kírun ṣùgbọ́n àrọ́jù ni pé tó bá ti nímọ̀ tó fi lè ṣíwájú irun yóò ṣíwájú irun ṣùgbọ́n kò ní jogún bàbá wọn ogún ìyá rẹ̀ nìkan ìní ọ̀jẹ̀ ìyá rẹ̀ lámà àmú bàbá rẹ̀ báyìí. wọ́n lè fẹ́ra mọ́ láéláé wọ́n lè pàdé mọ́ láéláéláéláéláé. Assalamu alaikum tó parí wọ́n ní téèyàn bá ní bí ọ̀rẹ́ kan tó ṣe wípé ó máa ń gba rìbá èèyàn ti wá sàlàyé fún wípé ṣẹ̀ríà ò fẹ́ ọlọ́run fẹ́bi láwọn tó ń gba rìbá wọ́n tó ń wá gbọ́ wà lọ gba rìbá wà jẹ gbèsè tí wọ́n bá yàn pé kí wọ́n lọ́wọ́ sí ìyẹn lè rówó tó lọ́wọ́. irú ẹni báwọn èèyàn bùkátà sí láti ràn lọ́wọ́ nínú bẹ́ẹ̀ sọ́lọ́tún nìsáyà àbí sọ́lọ́tún máìdá ọlọ́run ní. يا أيها الذين آمنوا لا يضركم من ضل إذا تديتم ẹ̀yin tí a jẹ́ nígbàgbọ́ òdodo ẹ̀ ń bá tún sọnù ẹ̀ ń bá jì sọ́fìn mùsíbà lẹ́yìn tẹ́ ẹ ti ṣàlàyé fún ṣàlàyé fún ṣàlàyé fún tẹ́ ẹ ti kéékèèké tí ò gbọ́ láyàdún rọkọmọdọ́là sísọnù rẹ̀ kò kó nira nǹkan dẹ́yìn o èyí kéwù ẹni báwọn yìí ti ṣàlàyé fún un tábà ń sọ nípa àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ká fún zaka gàrí múnà bẹ́ẹ̀nbẹ́ ń tòótọ́ ṣùgbọ́n kí èsì ẹ̀ńtọ́ lọ gbé owó owó èlé kò sí lára wọn ẹ̀ńtọ́ lọ sòkú àgbà tó wá jẹ gbèsè kò sí lára wọn tó irú ẹni báwọn bẹ́ẹ̀ ọba ti hàn lọ́wọ́ kéèyàn jẹ́ ọkọ lálà lálàsí dáadáa tó wallahu alam. اللهم اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا رحم الراحمين يا رب العالمين اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة العداء يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك